kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. oh, fojú ra nìyẹn lana fojú ra nìyẹn wò ó sún un ẹ̀yin mọ̀ yọ ìyá ọkọ mi wò ó sún un lọ́dún iná kò fi. àbọ̀ lọ́lẹ̀. ọ̀rọ̀ náà kò fi. báwo ṣe é sọ̀rọ̀ ọ̀gbọ̀tá ẹni ọ̀rọ̀ àmì mi àlọ́dún iná lọ́jọ́ bẹ́ẹ̀ ní ju bàṣẹ ẹ̀yà náà pẹ̀lú ẹsẹ̀ ẹ̀yà náà pẹ̀lú ẹsẹ̀ ẹ̀yà náà ìrìnàjò yẹ ààfin ìsúná báyọ̀ ọmọ ìkúrú tí kò gbọdọ̀ ọmọ Jésù lọ́jọ́ méjì tó yẹ Àrẹ̀lẹ̀ Bàbá Ìfọláṣẹ́lórí. Tẹ́lẹ̀ Jíbọ́ Kàmíkìrì Yàtà. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹni ẹ̀ka ìtọ́jú ẹ̀rọ sọ ẹ̀dọ́ ìdúró Yorùbá. Àsìkò yá tó ààrẹ. Àsìkò yá ló wá. Ayé olóore sábà òun ló gbọ́dọ̀ Yorùbá. Ẹ̀yin tí bá wá sí ọ̀rọ̀ fún ìgbàgbá. Ẹ̀yin ìjọba sọ. ṣọ̀tọ̀ fi lórí kọ́lá tó sábà àdọ̀tí kọ́ńdà mẹ́sẹ̀ jùlọ àwọn kọ́ńdà lè ní kí tàtẹ̀ ìwà ẹ̀ ètùlẹ̀ ìlú àwọn ètùlẹ̀ ìlú àwọn ètùlẹ̀ ìlú àwọn. òkè Pasuma Alabi àtúbà àwọn ẹni ó fún ìṣẹ́jú mẹ́ta péré sí ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú mẹ́ta sí ẹjọ́ special request Kọ́lá Alabi Pasuma Alabi thank you. ìfẹ́sí Orísun ẹ̀rẹ́ ilé ọgbẹ́ ẹlẹ́gbẹ́ kọ́lá mi wà lọ́dún ẹlẹ́gbẹ́ ìlú ìhà òwe yẹ ojú pfc ẹṣẹ national pfc ẹṣẹ ẹlẹ́gbẹ́ àbẹ́ka àrẹ̀lá ẹgbẹ́ àrẹ ìmọ̀lẹ́ kẹfù ẹlẹ́gbẹ́ ìgbẹ́gbẹ́ nílẹ̀ Yorùbá ẹtúgbà kàní bí ìyá bàbá èèyàn nàmbà wà nílẹ̀ Yorùbá ẹgbẹ́ pátápátá ìrètò máa ṣe ojú ní wájú. ọ̀kan láyé dàrú tó sáré kí ọ̀kan ẹ̀rù wá. wọ́n tún ní bá buhari sí ẹ́. ẹ ṣe ẹ ṣe mẹ́jọ. ẹ ṣe ẹ̀rọ ṣáyìn lórí ẹgbẹ́ kan. ẹ ṣe ẹ finally finally thank you thank you tí a wọ́n ṣe lọ́la. gbogbo lọ́balọ́ba gbogbo ọba ilẹ̀ òkúra gbogbo àwọn àbáláyé gbogbo wọn pátá ní ọ̀mẹ́nuba ní mẹ́tẹ̀ẹ̀ta àjọ ní owó àjọ ní owó. àwọn lájúlájú àwọn lórí ìwéyìn pátá ẹni bá mojú òbí nípa mìíràn àjọ bí owó sùn ayọ̀ ni. Adon ni le mo tu be ala mu ba ba la ja ba. ọmọ ọmọ láìwọlá àgàndá ikú bàbá yèyé aláṣẹ ìwọ kankan ló sà èmi ní jẹ́kú bí wọ́n jọ ọba adéyẹmí. ayọ̀mí ooo láìwọ lọ́sọ̀ bí wọ́n ní ń pè ń bàbá mi àtàndá ọba làmídì ìsìnjẹ́ láìwọlá bá ń kọ́ pé ọkùnrin ogun adé ògògò tí ní tomitomi ọmọ gbẹ́bí òwòdò ariwo ẹ̀sìn bí ó fòdò ariwo ẹ̀sìn báàmì àtàndá aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé aláṣẹ ìwọ gangan ló ń sà adéyẹmí pàǹdọ bí àwọn èrè báàmì àtàndá aláàfin Ọ̀yọ́ ń jẹ náà ní sọ. ọlọ́run gbàgbà àtẹ̀mí ni ọmọ ọmọ àkàrà dídí ti gbọmọ pa ní ìkòrò àrígidì wọn mú lọlẹ lọrẹ fọmọ mi nínú rẹ báyìí àtọrí orí ó ti dàrẹ àjẹtó àjẹtó àjẹpẹ àjẹpẹpẹpẹ bí òkú sáré. mi ikú bàbá yèyé abatapa abatapa abatapa abatapa abatapatapata odò ní láti bàtà ẹ lọ ni. Gani ooo ọ̀túnba Dr. Gani Miyi Adams àfìgbà tí mo wí ní àfìgbà tó ṣe ẹ máa gbọ́ ààrẹ ó.

fifty tẹ́ máa ṣe sixty tẹ́ máa ṣe seventy tẹ́ máa ṣe eighty tẹ́ máa ṣe ninety tẹ́ máa ṣe one hundred one ten one twenty one thirty.